وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذا أمر من الرحمن للأولين وللآخرين قال الله تعالى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 قسمهم آل العلم خمسة أقسام وقد سبق أن بينا القسم الأول وهو رب العزة المنزه عن كل نقصان المتوحد والمنفرد بالكمال سبحانه وتعالى وذلك أن الناس كانوا يشركون معه في عبادته ويقتدي العدل إفراده, إفراده سبحانه وتعالى أو توحيده بالعبادة وكذلك هوى النفس الإنسان لا يحكم عقله وإنما يتبع عقله هواه فهذا ظلم وهو النوع الثاني من المستعمل معهم الظلم والنوع الثالث عباد الله وحوله تدور هذه الخطبة وهم أسلاف الإنسان ويكون ذلك بترك وصاياهم وعدم الدعاء لهم وقال نفرما بعد سوان المسلمين أترى لكي كرات غرفان النبي صلى الله عليه وسلم ẹn tọ́nà ọba ní láti bàmá jẹ́ kẹ̀ fún gbogbo wa Allahu bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alìkìyàmà ẹ̀yọ́ mọ̀ yanu ẹ̀sìn mo ń fi àsìkò náà

ibi tá a bá kútùbà dé ń jẹjọ ẹ̀ka tún rẹ̀ oní ẹni kútùbà tèmi nígbàtà kó sínú ọ̀rọ̀ tí Lukmanul Hakim ti ń sọ fọ́mọ rẹ̀ bọ́ ó débi wàsíyà katọ́ ga oní náà ni ò jìnà sí àbòsí bábòsí ṣe ó kéré bíbi tá a ti ṣe ó ṣe ó sákọ̀rọ̀ tó kéyìn òkónú àpàtàkọ́ lọ sàbòsí nínú olẹ̀ ibi ọpa mọ́ sánmà hadil mazlama ya ti bi Allah ọlọ́run ọba ó mọ̀ jáde níjọba alìkìyàmà yóò sì sèsì ròyìn lé lórí eléyìí ni Lukman ń sọ fọ́mọ rẹ̀ tó gbé wa débi ọ̀rọ̀ àbòsí jàmáà bàbá mélòó ni mọ́ ń pọ̀ mẹ́ kalẹ̀ wípé mọ́sàbòsí o mọ́sàbòsí ara ilé mọ́sàbòsí ara oko mọ́sàbòsí ẹ̀gbọ́n rẹ mọ́sàbòsí àbúrò rẹ kọ́ra mọ́sàbòsí ẹ̀mí ara rẹ la fi sọ fún wa wípé àbòsí gangan fúnra rẹ̀ ó pín sí mẹ́ta àwọn alábòsí náà wọ́n pín sí mẹ́ta àwọn táà ń fi àbòsí bá wọn lò àwọn jẹ́ márùn-ún a ti sọ méjì nù wọn ní júmọ́ àtọ́lọ ẹni àkọ́kọ́ òun náà ni Rabbul Izza subhanahu wa ta'ala bóòlà wọ́n ṣe ń fi àbòsí ìbálọ́sọ̀ àtàlá lò yóò sóre fún yóò ní ẹ̀sìn ẹ̀ní ìsìn yóò sóre fún yín dùpẹ́ fún nǹkan mílẹ̀ ẹ̀mà dùpẹ́ fún asọ̀rọ̀tọ̀ pọ̀ díẹ̀ lórí eléyìí bákan náà bí ẹ̀dá máa ń bu ẹ̀mí ara rẹ̀ sí si, ẹ̀mí ọ̀ máa tì ọ́ lọ síbi ìfẹ́ ẹnu tó lè kó bọ́ làákàyè wà wípé tó ọba ṣe nǹkan yìí ó kù pọ̀ káàtó kẹsẹ́ pọ̀ kù díẹ̀ káàtó ọmọnìyàn wà nígbà fún làákàyè kọ́dà lẹ́jọ́ ìfẹ́ ẹnu ní ọ̀lọ́rẹ̀ ìgbédàjọba aṣọ díẹ̀ nípa eléyìí kọ́dà aṣọ ìtàn lórí ọ̀dọ́ langba kan láyé sàlám jẹ́pẹ́sọ wọn àdífẹ́ àbí mọ́tà báyìí asàlàyé ẹ̀ ṣùgbọ́n lẹ́ni ibi tá a ti gbé òun náà ni mu'amalatul insan bi zulmi aslafihi wa dhalika yakunu bi tarki wasayahum wa adami du'a ìrẹ́ kẹta náà tá ń sábò sí sí ó làwọn tí a ti jẹ́ ni ọlọ́run tí a lọ sáájú wa àwọn ànábì ọlọ́run àwọn tí ẹ gbàmọ̀ lọ́dọ̀ wọn àwọn òbí wa tó jẹ́ pé wọ́n fi gbogbo òsẹ̀mí wọn wọ́n fi ń wójú rí ọlọ́run bọ́lọ̀ ń ṣe fún lágbára tó àti bó ṣe fún lágbára ma ká wá pa àsọ ti wọn ká pàtì àsọtẹ́lẹ̀ wọn ká pàtì ṣùgbọ́n tí wọ́n bá ní aslaf tí wọ́n bá pèèyàn ní sáálífù ẹ̀ńtọ́ lọ ṣáájú ẹnìkan tí wọ́n bá ní àsìláàfù àwọn tó ti lọ sáájú èèyàn tí wọ́n bá wá ń pèèyàn ní sàlàfí yun ẹni tí kò tàpá ṣíṣe sí ẹ̀ tó lọ sáájú rẹ̀ níṣe sí dáadáa táwa ni olórí man ra'isu àsìláàfínà wọ́n lè bi wá ta ló lórí àwọn tó ti lọ sáájú wa tó gbọ́dọ̀ sàsọtẹ́lẹ̀ tá gbọ́dọ̀ fún àsọtẹ́lẹ̀ yẹn kọjá òun náà ni ar-rasul salawatu rabbi wa salamu alayhi anabi sallallahu alayhi wa sallam abọ́n bí ti tàwọn òbí abọ́n bí tàwọn ọ̀rẹ́ abọ́n bí tàwọn àfáwa wọ́n sọ̀sọ̀ tó lè báyìí fún wa anabi sallallahu alayhi wa sallam òun náà ni ṣújà wa ẹ̀rí wa nìyẹn kó ètò òfin ṣe tó ń ṣeun anabi máa ṣe ni sallallahu alayhi wa kí ètò òfin ṣe nǹkan jẹ́ ní ó ṣe anabi ẹ̀ ṣe ni ọwá ní àìmọye àsọtẹ́lẹ̀ tó sọ fún wa ṣáájú kó tó papòdàbọ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ń já tẹ̀lé bí tàbá wọ́n wọ àárín àbòsítọ́ galafibá nàbí lòun anúbísà sọtẹ́lẹ̀ àsìtẹ̀lé jẹ́mọ́ ta ní ọ̀rọ̀ àsàsọtẹ́lẹ̀ tàá tẹ̀lé àṣẹ àwọn wa sọ tàá tẹ̀lé àwọn àsọtẹ́lẹ̀ dáadáa táwọn wa sọ fún táwọn ìyá wa sọ fún àtàtẹ̀lé àṣẹ ń tó ju àsọtẹ́lẹ̀ yẹn lọ àti ra aláre ìlọ́fà àwà tá a bá ní òlàfẹ́ máa sọ útúbà ọdún kan ò lè gbà wá ká sọ pé wà sọ́yà rọ̀sùl àwọn àsọtẹ́lẹ̀ sallallahu alaihi wasallam lára àwọn àsọtẹ́lẹ̀ rẹ̀ tó wa tó jẹ́ pé àtẹ̀mí àtẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ààrí rọ̀mọ̀lẹ́mì ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ ànẹ́bì ìkàlọ̀ ọmọ lọ́wọ́ tó bá ní ẹmẹ́sẹ̀ báyìí wàláì tẹ́yìn bá ń ṣe ayé rí òní ìdán kìí ṣe pé o sánmà ni wọ́n ti yọ dídán ni o àfá àkànjẹ alágbàwí ni o àkàngbàwí ni o ọ̀rọ̀ rí òní ìjọ jàmáà tẹ́yìn bá ti wá lẹ́tẹ́náwó àárín ó yẹ kó dá lójú wípé ẹnìkan kò sí ọ́ ẹnìkan kò sí á ó ń kálukú ní sí rẹ̀ lára àwọn àsọtẹ́lẹ̀ yìí tí ń dàbí ẹni pé sánàbí ọ̀sọ́ ni a máa mú láwẹ́láwẹ́ ẹjá lọ ọlọ́sọ imam muslim rahimahullahu ta'ala min hadithi umil mu'minin aishata radiyallahu ta'ala ana wardoha bákanáà kátó rasinu hadithi abdullahi abbas ọgbà wa látọ̀dọ̀ amma rẹ̀ ìyàwó maimuna bintul harith alhilaliya umul mu'minin ìyàwó annabi làwọn hadith méjèèjì ó súnmọ́ra wọn ó tún wọnú ara wọn ríọ́ àti ìyàwó aisha ìyàwó aisha ni anábì sallallahu alaihi wasallam ó sọ fún ìjọka wípé jùbìrìlù àjọládé nǹkó ń bọ̀ ọ wá ní wàhádà rasulallahi sallallahu alaihi wasallam jùbìrìlù an ya'tiyahu fi sa'atin fàjáàtì kàsáà falamyàtìhì anabi sallallahu alaihi wasallam jibril sáàdé ń fún wọ́n adá rasulallahi sallallahu alaihi wasallam jibril jibril ni annabi mọ̀ ń bọ̀ wà bọ̀ mọ̀ sáàdé ń fún ma wà bọ̀ lásìkò báyìí ànábì ní màmá retí rẹ̀ fàjá àti tílíkà sáàtú wàlàmìyà àti hì àsìkò yẹn wá tó jùlọ wá ah. wà káàmà fi yẹ́ ni àṣọ ànábì sì mugi kan lọ́wọ́ ànábì tí retí àsìkò yẹn tó ànábì mugi kan lọ́wọ́ fa alqaha min yadi bẹ́ẹ̀ ara àwọn àṣesí tí ó ń sọ ọlọ́run ni táàfì mọ̀ wípé bọ́lọ̀ ọ̀sọ fún ànábì wípé ẹrù tó wúwo mọ́ fẹ́ gbé fún ọ ọjọ́ orí tọ́lọ̀ ń gbé ẹrù fún ànábì náà èèyàn mọ̀ wípé kò lè rọrùn tóòtọ́ inna sanulqi alayka qawlan thaqila ọwọ́ àgbà rìsáláì lógójì ọdún a máa ń lu ọ̀pá ìmọ̀ ń lo ọ̀pá kí sì ni máa ń fọ̀pọ̀ ọwọ́ rẹ̀ ṣe a máa rọ̀gbùn ọ̀bẹ ń gbà mí a máa fi rìn gbà mí ìrọ̀gbùn wọ́yìí olóòmù àdífi Jabir radiyallahu ta'ala rọ̀dọ̀ ó ní kọ̀rọ̀tùmọ̀ sàlám fi kọ́rìbìl Madina kí ló máa ń pè ní kọ́rìbù òkè tọ́ba tóbi igun rẹ̀ tó fi parí lọ́wọ́ ọ̀sàlẹ̀ ìlànà bá ń pè ní kọ́rìbù àwọn jọ ń lọ alùsàsálàm níbi igun òkè kan ní Madina àníbì wá dúró wà tákà aláàsíbi máa àníbì wá fọ́ọ́rọ́ bùn ọba ó gbé ọrùn lé pàpàtí ń rẹ̀ àníbì àmà àlùbẹ́ bákan náà nínú ẹgbàá mi èyí min hadithi al-Azi ibn Barra ó tún ọ̀nà àdìtì Ali náà wípé kharajna nàṣàlám fi janazati rajulin min al-ansar ajáde pẹ̀lú àdìbí njọ́ kan ọkùnrin ká kúnnú àwọn ànsọ́rí àwa fẹ́ lọ sí falam fantaina ila al-qabr nígbà tá a dé ibojì tá a dé ibojì wọ́n bẹ̀rẹ̀ sí gbẹ́sàárẹ̀ wọ́n gbẹ́sàárẹ̀ tán wàlámà yulhad nígbà wọ́n máa gbé ọkùnrin sínú láàdì جلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأنما كأنما على رؤوسنا الطيب أو أجوكو يقوى النبي ṣùgbọ́n jòkó tá a jọ́jọ́ náà wá sàbẹ́ ó ń kálukú sírọ́ọ̀sì pa bí ìgbà tí ó jẹ́ pé ẹyẹ bàlẹ́ a lórí tá tẹ́yẹ fi bàlẹ́ a lórí ń wà lọ́kẹ́ ló sì máa wà nídìí okùn ẹlẹ́kọ̀ọ́ wà fi yẹ́dì àásọ̀ igi kan pàpá kan bẹ̀lọ́wọ́ àmìsàsálàm yẹn kò tù bí àfin àrẹ́bí fi ń kan lè báyìí àbí wọn bá wọn sàwọ̀rọ̀ kan lọ sí ànábì ni ànábì rẹ̀ ti Jibril kò tọ́jọ́ fi wá ń lọ àà máa yukhlifu Allahu wa'dahu wala rusuluhu kò ṣẹlẹ̀ rí ọlọ́run ọ̀yí àdéhùn rẹ̀ rí kódà àwọn òjíṣẹ́ tọ́lọ ń bá ránṣẹ́ náà wọn ọ̀yí àdéhùn rí ara àwọn òjíṣẹ́ rẹ̀ náà sì ni Jibrilu ah, kí ni tó wá lè ṣẹlẹ̀ àbíbí wọ́n lórí ìṣesí ìyàwó Aisha ni fàlítọ́tọ̀ sàlám ẹgbẹ́ tọ́nà bí ó lójijì báyìí fa ìdá jírù kẹ́lìbín tahta saririhi inú ráyà mi tààtà sẹ̀rí ìrìn àdúgbò ọwọ́ ìgbẹ̀rẹ̀ báyìí lọ bá rí jíríwù jíríwù mínà mùsàlàfàt jíìmù jíríwù ara àwọn tí gbogbo aráka lábábá mẹ́tẹ̀ẹ̀ta tó bá lọ ni a lè sọ pé júrúwù a lè sọ pé jíríwù a lè pé járúwù ṣùgbọ́n tó dáadù afsọ́lùgọ́t o ni jíríwù jámùrẹ̀ máa wá ní ajírin ajíru ni láadá òun lè gbadó mọ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ ajírin jámù jíríwú nìyẹn ó sì wọ́n wá ní jìrọ ṣùgbọ́n àkúlé èntọ́ wọ́pọ̀ jù ẹnìkan wá ní ajírí kí ni ọmọ ń pè bẹ́ẹ̀ ó ní asọ̀gírù min kulli naw'in ọmọ nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n tí wọ́n máa ń lò fún jù wọ́n máa ń lò fún ọmọ já àti gbogbo ọmọ rẹ ẹranko tí bá máa ń fẹgbẹ́ rẹ̀ ya ìtukùtù ni à ń tú o tá a bá ń sọ pé ẹranko tí máa ń jẹgbẹ́ rẹ̀ ni làwọn ẹranko tó bá ti nọ́gàn ń o ẹranko ti máa ń fa ẹgbẹ́ rẹ̀ máa ń rẹ̀ ya òní torí ewúrẹ́ náà ń jẹja kọ́dọ̀ ewúrẹ́ gan jẹran ẹranko abìjà gbogbo ẹranko abìjà pátá gbogbo wọn pátá òní haramu tá a gbọdọ̀ jẹ àyàfẹ́ yọkan ẹyọkan náà ní kí o ọlọ́gẹ̀dẹ̀ halali lòun ṣùgbọ́n ọ̀rọ̀ ta fẹ́ sọ lónìí àwọn bọ̀ kí sì lọ́fà òun náà ní sábàbí aníbi ìbárí jíríwù ọmọjá tààtà sẹ̀rírì lábẹ̀bẹ̀ díẹ̀ fọkọ́rù sọ̀rọ̀sọ́lọ́m yà Àìṣà yà Àìṣà tù mẹ́ta àdáhọ́lá àdàlìkẹ́lìbò ha hùnà Àìṣà níbo lajá wọ bí yà wọ́n ṣàbá ní à ah, wallahi máa dàrọ ìtù èmi ọmọ omi ọmọ bọ́sẹ̀ wọlé mi ọmọ tó wọlé o fa ní bá gbé ọmọ jáun wọ́n bá sáré gbé júta wọ́n gbé júta tán fa akọ̀dà bìyẹ́dì ìmọ̀ an ó sọ lọ́nà bá mú omi fa náà dọ̀ha makanahu ọgẹ́gẹ́ bí tí ajá ń bá mẹ́tẹ́lẹ̀ tí wọ́n ti bá gbé ta ànúbí bá ń fi omi jẹmẹ̀ ó ń fi omi wẹ́tẹ̀ báyìí náà dọ̀ha nìyẹn ó ti sọ fún mi pé ọ̀n bọ́ lásìkò báyìí báyìí báyìí báyìí báyìí fàjà lásìtù lákà ẹ máa wu ẹ̀kọ́ lára nẹ́bì kọ sọ pé ọwọ́ ayé àdéhùn fàjà lásìtù lákà ìkú ọ̀nbí tá a jọ sàdéhùn èmi ń jókòó tí mo retí rẹ falamtaati ni ìsì rí ọ. Jibril ni bẹ́ẹ̀ ni ó rí èmi ọ̀yàdé o mọ̀náà ní alikẹ́líbù lẹ́bí fi ìbẹ́yẹ tíkà ajá tí ń bẹ́ẹ̀lẹ̀ rẹ̀ ni òjò wọlé inna la nadkhulu baytan fihi kalbun wala suratun inna la nadkhulu baytan fihi kalbun wala surah àwa malaika àwa ewo ilé ẹni ilé kan tí ajabe wà ńbẹ̀ ani wobe wala surah bẹ́ẹ̀ kan náà bí èrè bá sí èwà ńbẹ̀ àní wọ́bẹ̀ kí ló tún sọ pé bí èrè à ń bọ́ ìntọ́fà náà kádúró báwọn hadithi ti yàwó Maimuna tí abúlábí Abbas gbáwà ìyàwó sọ wípé asbah sọ̀rọ̀sálàm yawman anna sọ̀rọ̀sálàm asbah yawman wajiman anisam jíjọ kan wajiman tí a bá kúyẹ̀ ni wajimu onímọ̀ askata hulẹ̀ hamu ẹn tí ìrònú bá tó wá dákẹ́ gbárí ojú rẹ̀ òsì ojú rẹ̀ ọ̀fanimára ojú rẹ̀ kòrò anubisa jìndọ́ náà náà kọ̀bẹ́nà ẹ̀gẹ́ sọ̀rọ̀ ojú rẹ̀ ọ̀fanimára ah mo bá ṣe kí ah mo bá ṣe súnmọ́ ó sá kòrò ojú gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ lọ́dì ọkọ jẹ́mọ́ ẹ̀kọ́ lámbẹ́ láàrin yẹn wàláhì wàláhì mọ́mẹ́ni tó pé máa ń pèyàwó rẹ̀ kalẹ̀ yóò sọ fún wípé mo ti wọ̀ ọ́ ìyàwó mọ̀ pé ṣé n tí ẹ máa ń wọ̀ ó ti jọ yíyan ó máa ń ní àwọn oṣù kan yóò lóun ti wọ oṣù báyìí tí n bá fowó oúnjẹ lẹ ẹ má bí mi nìkan kan o mo sì lè fowó lẹ mo lè má fowó lẹ ẹ sí ìjà kankan mẹjẹ mo lè wò di aṣọ ẹ má dàsọ̀rọ̀ mímu lẹ́yìn mo lè wò di aṣọ mo lè bọ́ bẹ́túrú pàtì bọ́ọ̀dẹ mo lè wọ bàtà tí kọ́lọ̀ rẹ̀ ọ̀pápọ̀ ẹsẹ̀ ọ̀tún lọ́tọ̀ ẹsẹ̀ òsì lọ́tọ̀ ẹni máa sáwọn sí mẹ́ dáhùn ó sọ fúyàwó ẹ̀bá wọn ó ti wọ̀ náà sí èèyàn rẹ̀ nù irú ẹni tó bá sọ bá ń fúyàwó rẹ̀ ìjọ ìyàwó bá bá nírú bí ànẹ́bì ṣe jí wọn ò lè dá sí ìtọ́tún ah! balẹ̀ wá ti wọ̀ ìwọ́sì fẹ́ẹ́fẹ́ nu gbọ́ ọgbà pé ọlọ́run ṣàánú mi kẹ́mi tí àníbùsà sọ wípé gbogbo ẹni tí kẹ́ ọ̀bá ti sílẹ̀ mi ẹ̀ onú òní rí kẹ́ẹ̀dì sẹ́mà tó bẹ́tẹ̀ bá sì wò pé kankan bẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ń bá pọ̀ kọ ọ̀yà àjọ ni ẹni gbogbo ẹni tí ilé ayé rẹ̀ rí tí ò lójú àánú àánú òní ìtàn rí àwa ń bọ̀ asọ̀sà sálàmù wájíman ànábì jí lẹ́n tó pé kọ́dí asbaha hazinan مغموما مهموما متهما hazin ìyàwó Maimuna wa súnmọ̀ náà sàrásàdán wọ́n yà Rasulullah lakọdistan lakọdistan istankartu lakọdistankartu haihataka mundur yau mo ti ń wọ̀ ti pẹ́ ìrẹ bá lè wa ṣùgbọ́n ìrísí rẹ̀ kọjọ́ bó ṣe máa ń jí sí wa tẹ́lẹ̀ anábì kìlódé bẹ́ẹ̀ sì ni ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam gbogbo tẹ́dà máa ṣe láyé mùsùlùmí ẹjẹ́ amúlọ́wọ́ o tí ànàbì bá ti ṣe gbogbo ẹn tí ó tún máa ṣe ànàbì ti kún ọ sí wàhálà gbogbo tẹ́ àbá máa fi ṣayé tí ànàbì bá ti ṣe nǹkan pẹ́rẹ́ gbogbo ẹn tí ó tún máa ṣe ànàbì ti kún ọ sí wàhálà wàhálà méjì sì ni wàhálà àkọ́kọ́ ẹ lè ṣe bí rẹ̀ ẹ sì lè ṣètò kí n túmọ̀ rẹ̀

tí wọ́n tún kọ́ morúkọ àbọ̀ tàbá agbọ́mọ́wò tí wọ́n wá ní olórí ìlú wàláì kọ̀sẹ̀ tí wọ́n ma tí ó dòlórí ìlú dọ́gba àdìkì àmà tí wọ́n mọ̀ wá kúmọ̀ ọjọ́ ọlọ́run àbí ló ti dòlórí wọn kí la fẹ́ fàyọ́ ń tí àmì bí ọba travel ti ń bẹ́ńlé yóò di ọ̀dọ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mejì yàtọ̀ fún pé lágbájá ni orúkà ni o tàmàdù ni màásùlọ rẹ̀ ni o yóò di ọ̀dọ̀ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́ tó bá ti ń kásùn bá àtán yóò máa lọ ọ̀dọ̀ ìwọ̀n ní kọ̀ọ̀kan yóò máa tọ yàrá wọn lọ kí ni máa ń ṣe in ti máa ń ni fajir tó àti kásùn bá àtàn tó ìmá ń sàdúwà fún wọn yóò kí àkàrà yóò sàdúwà fún ẹkù sùúrù o bẹ́ẹ̀ sì bára jẹ́ náà rí o ṣá allah barakallahu fi kùnà yóò sàdúwà fún yóò tún bọ́yà rẹ̀ lómi yóò sàdúwà fún tó àti di asiri tó àti kásìrì ilọ̀ máa bá wọn nàdú ìní ti asiri yóò jókòó ẹni tí ọba lọ́rọ̀ tí ó sọ àbí yóò tó fara rú díẹ̀ yóò dìde lọ́dọ̀ rẹ̀ yọ́dọ̀ rẹ̀ lómi ẹ bá lọ́rọ̀ tí ó sọ wọ́n jọ sọ wọ́n jọ jẹ̀mọ́ ta ló ń tàn kò níyàwó méjì ẹyọkan náà lóní o wà lẹ́ obìnrin oníráyè bá sọ̀rọ̀ sórí ọlọ́mọdé kọ́rọ̀ rẹ̀ ọjá sí pé ń kọ́ ọ̀kan tẹ́ǹkù tí múra bí iṣẹ́ ebi ọ̀pọ̀ ọmọbìnrin yìí ebi ọ̀pọ̀ ní tí a máa sọ fún ìyàwó rẹ̀ ìyàwó kan ló dúró tẹ́wà pé lórí ọ̀rọ̀ ọmọ wọn torí tí wa ọ̀rọ̀ ọ̀rọ̀ ká dá fọ́rọ̀ ilé kan náà pẹ̀lú ìyàwó kan wàláhì ànábì ó sì pé ẹ̀tọ́ òǹkàlùkù yóò pè fún sọ̀rọ̀ wà tọ̀rọ̀ bí wasalamu alẹ́ káti ẹ̀tọ́ wá sọ ẹni tó ní ìyàwó kan lọ àsàkásà ti máa wà ní pé mo kò ìdọ̀ ìrìnráyé mọ́ sànú ikẹ́ mọ́ rìn kí ni ó anisọ̀rọ̀ sálám àwọn ìyàwó rẹ̀ á ti mọ ìgbàwó onílé wọ́n ni pé tí ó rẹ̀ nìsá wọn tí ó kí àwọn tí ó sàdúà ojú yìí tẹ́ fi pàdé wáyé kọjọ́ lakọ̀dí istankertu hayhata ka hadihi haya amulat fi li haa yẹ̀ú yẹ̀húù àmàwábẹ̀ ó sì lè wá ní yẹ̀híù hayhatan bọ́bá ṣe ó ní àtàní aláìhàtín hasana aláìhàtín badda akada ó ní bí ìbá ṣe rí ọ yìí ọjọ́ bá ṣe mọ́ rí ọ ó ń ṣe ọlọ́run ní bẹ́ẹ̀ láàbí ni ìrẹ ìyàwó mi wọ́n sọ fún ìyàwó Maimuna bẹ́ẹ̀ láàbí ni kana Jibril qad wa'adani an yalqani al Jibril ti bá ń sàdéhùn wípé òun pàdé èmi lórí wọ́n lọ́m yẹ́lùkà ní ìrìn dì sí kọ̀ wà pàdé èmi àmá wallah bárbí sọ́nà ma àkìláfà ní tí wọ́n fọ́lọ́ múra wà lẹ́ Jibril kọ̀yàdéhùn kọ̀yàdéhùn ó súnmọ́ kọjá pé ara mi ní só ti rún àbọ̀n bí tàbírù yẹn ثم التفت astagfirullah riwaya ti no, aisha nu afi àfi nafsihi ló bá ìyàwó mẹ́múnà ní ojújì àmì ìbá ní ah ọba bọ́ sínú ọkà nàbí wípé jẹ́rùwù àòjíríwù àòjúrùwù kẹ́lìbí tátàfù tọ́tínlànà àmìbẹ̀rẹ̀ ah níbi igi ẹsẹ̀ bẹ́ẹ̀dì wa wọ́n mú jẹ́kí mọ̀ bẹ́ẹ̀ fáwọn ọdún ìfà òkìrìjì ẹ̀rọ mú jáde ní ẹba mú ọmọ jáun ní ẹba yọbóòdì ìgbà yọbóòdì tán sáàkótó dìgbà oní fàdọ́lẹ̀ sọ̀rọ̀sẹ́lám yau mawu zalika ala zalika anubi inú rí odò mọ̀júmọ̀jọ́ mú ma sáà yọ ọmọ jáde tán falakiyahu jibril jibril bá dé ọwọ́ adé sí ìrọ̀lẹ́ ẹjọ́ kejì èèyàn ló ń bọ́là lẹ́ àná kọ́ wá báyọ̀ ní wúrọ̀ rẹ̀ lónìí hmm. ó sọ́rọ̀ wọn ni jibril kọ̀dìkúntà wà átàní àǹtẹ̀lkọ́ni lè bá rí ha ó tún náà bọ́ àbámi ní òru àná falamtẹ́lkọ́ni ìrìn ọkọ̀ wá bá sí òsì hmm. júrù wa ni in tí ò jẹun wá òun náà ni tọ́ yọbóde nulé rẹ̀ iná lánàdókòlù bá ìtẹ́n àwa màlẹ́kà àwọ èèwọ̀ ilé kan fi ìkẹlibún kọ́dà kọjẹ́lẹ́ ànàbí jù bẹ́ẹ̀ lọ kọjẹ́lẹ́ wòlí kọjẹ́lẹ́ ìmáàmù kọjẹ́lẹ́ àgbà àfáàlù kọjẹ́lẹ́ mùfásírùlù tí ajábá ti wà mẹ́ àníwọ̀bẹ̀ wà lásúrọ̀ tí fọ́tò wá ti wà mẹ́ àníwọ̀bẹ̀ ah bára fọlọ́mọ asùpà àdàbí jí padà jọ́ kejì fa amọ̀rọ̀ bí kẹtìlì kìláàbù àdúgbà ni wọ́n máa pa ogun ajá gbàgbọ́já hàtà iná òyà àmúrù bí kọ́tìlì kìláàbì bí kọ́tìlì kẹ́líbìlì ha ìtì sọ̀gìr ìntì fẹ̀sọ̀ àdìsí ndísàlẹ̀ torí àwọn kẹta nídìí mbẹ àwọn bọ̀ lára wàsíyà nàbì òun ni kájọ́ ọmọ bàwá gbélé lára àsọtẹ́lẹ̀ ànábì oníkájọ́ mẹ́gbàwá gbélé kákọ́kọ́ mọ ọ̀ràn tí ẹn tí ń bá ń sin ajá tọkọ́kọ́ dá o ọ̀ràn wo lọ́kọ́kọ́ dáná jaa fi sahih dama bukhari min hadith ibn umar radiyallahu ta'ala anhu ardahuma abla ibn umar ni ànábì bá wọn sọ̀rọ̀ njọ́ kan ó sọ̀rọ̀ wa ni man iqtana kaliban naqasa min ajri kulla yawmin kìrọ̀tọ́nì ìlà dọ́ọ̀rì yà ń àwọ́ kẹlbà máa ṣe ya la ilaha illallah ó sọ ni mọ́nàkútánà kẹlbà ẹni ọba mú ajá ti ń sìn nínú ilé rẹ̀ ń sìn fún ti fáàrí ń sìn bí wọ́n ṣe máa fi sọ̀rọ̀ sí wáńtà yẹn pé wàjáì ọbọ̀ fámìlì yìí fọdún kan ní ti ń jẹ lóṣù kan ìsìn láti máa fi hàn sáwọn ẹ̀ka àkí ládùúgbò gbogbo ń torí ọmọ fi sìn náà kọsọ̀ mi ní ajírí ìkúnlẹ̀ yàwó jòjúmọ́ ọjọ́ mùsùlùmí ni o jòjúmọ́ in tí ó máa dínú sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ kìrọ̀tọ́ ni déédé òkè údú méjì ìlọ́lọ́ ní kàmàlẹ̀ kọ́ máa yọ àmàdọ́tẹ̀ kú ònú sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ kí sí là ń pèlè òkè údú òkè údú gbogbo ẹni tó ti débẹ̀ ọlọ́run àwátá àti ìdè mẹ́dínà àárí téèyàn bá ń tọ òkè ń lọ lẹ́gbẹ̀ẹ́ báyìí 40 kilometers ni gíga rẹ̀ nìkan ni ọmọ ní ìhà gíga rẹ̀ lọ báyìí ṣùgbọ́n tí ibi tó kẹ́ odù ti bẹ̀rẹ̀ péyàn ń tọ lọ báyìí 40 kí ni o olùkẹ́ odù tẹ́ẹ̀fì tọ̀tán déédéé rẹ̀ bá méjì oní ọmọ kú òun ṣe èrè ojúmọ́ kódà nínú sí olóore tánàbí sọ pé yóò mọ̀ ní kìrọ́tù ibi ànábì ti sọ̀rọ̀ kìrọ́tù gan ọ̀pọ̀lọpọ̀ wa máa sá fún kéésì ṣe ń tàbí ọmọ sàrẹ̀ ní ojúmọ́ àdàlẹ́dì jámin hadith àbí ìrọ̀ ìrọ̀tà rọ́dìrà tàn ọ̀dọ́ anúsàn sọ wípé mọ̀ṣẹ́ janaza janaza ẹ ń bá lọ síbi janaza ọ lọ síbi ìsìnkú tọba tún wá tẹ̀lé wọn gbá kírun sí látán tọba dẹ́tẹ́ tí ẹ fi jọ lọ́rẹ̀ sí yóò tún ní kí rọ́ọ̀tù kan sí jàmáà èyí alẹ́ máa pàwọn èèyàn káàkiri bí torí pọ́fẹ́ máa san kí rọ́ọ̀tù tí tọ́ ń jẹ gbèsè ń bí ajá naam ojú kanu in tí ọmọ dínú sí ó ń ojúmọ́ déédé òkè údù méjì òní ọmọ adé jẹ̀mọ́ ìbéèrè ọwà wá pé tí ọ̀bà ní dédé rẹ̀ ńkọ́ ń jẹ gbèsè lẹ́nu lórí ìkíni ọmọ òrukàn tí ń bẹ ládùúgbò yín ó ti lọ bí mẹ́wàá in tí ẹ nídì lójúmọ́ tí ó yọ ọmọ mẹ́rẹ̀ wáhùn kọ̀wọ́ 3000 ajáàrí ọwà jẹun 75 láàárọ̀ 75 lọ́sàn seven five lálẹ́ wàláyìn tá nàbì mú wa ńlọ́bọ̀pọ̀lọ́ mú o ìntí ànàbì àwọn èèyàn sì ń jí láyé lẹ́nì wọ́n ń wíìlì ogun wọn fajá obì sinjasinja ó fi náà ní lọ́kọ ẹwù tó tàbí sí ń pariwo fún wa ó lélẹ̀ iná ti dá lọ́kọ kí n pọ́blẹ́mù àwọn olówó ń sin ajá ní Italy wọ́n mọ̀ wọ́n sọ pé ajá ìjọ tí ó bàbá làgá ọmọ nàbí adama ni ọkọ̀ọ̀kọ́ jákọ̀ bí obìnrin fún wọ́n àkà àmà ti ń bí wọ́n lè ọ̀dà lẹ́nu gíláàsì ni o èyí tó bá ti wá jálájú ogbò mọ́ ẹnu gíláàsì èyí tájọ́ ọ̀bẹ mú àwọn ẹjẹ́ntì ọ̀fẹ́ nàpa orí ẹ̀ ti dàrú sówó kékeré la fi mọ́ wá bí láyé tí à ń wò wípé a pò mẹ́jọ kan ta nídìí tí ò sípà tá a nídìí ọlọ́run èmi ń sọmọ tó ń tó ń sọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ́lá làáfíà o wà lé àwọn èèyàn sáà rẹ o nígbà táwọn èèyàn wọ́n ń sáà rẹ kí ló kọ̀ pẹ̀lú ààrẹ wọn ṣàlàyé fún olóhùn ọ̀fẹ́ jàmá àlejò tó bá yàn ẹgbẹ́ fùfù fún olóhùn èjẹ́ wọ́n gbéyàn fún olóhùn èjẹ́ ẹ̀fún búrẹ́dì ó ní kọ̀ ọ̀hún mẹ́ta so lọ́dọ̀ tí a ń bí èyí táwà jẹ ni a ti gbé kalẹ̀ fún ó ní wọ́dé àwọn èfún yàn poison jẹ bàbá sẹ́gun ẹ tún lè lọ lé mi bí lè mùsùlùmí ṣe rí nìyẹn anábì wá mú ìstìfìnà wà ibi àbọ̀nù ìstìfìnà àyàfi mẹ́ta nínú wáyà kan ilà dọ́ọ̀rì yá kí láǹpẹ̀ ń dọ́ọ̀rì yù ó ní alikẹ́lbù alimọ̀ adùlì àyàfi ajá téèyàn bá ní téèyàn ń kọ́lẹ̀kọ́ pọ̀ ń fẹ́ máa fi dẹ́dẹ́ àwọn ajá ìṣesí wọ́n sì yàtọ̀ tóòtọ́ ẹ ń bá tí lọ fi pa èsúró pa ẹtu tọ́járó oko ọ̀sàbùrúmẹ̀ irú ajá yàn ṣùgbọ́n bó lajá àwọn máa gbé bóòlù ó sì máa rùpọ̀ mọ́yín káfọ̀rọ̀ yàn lẹ́nà ó dé ní àwọn kẹlíbù lè máa ṣíyà àwọn lè máa ṣíyà tàbí kọ́ jẹ́ pé èèyàn ní ẹran tọ́pọ̀ téèyàn máa ń dà ìkòkò wá máa ń jẹ́ ń bí ẹran yìí yìí sì máa ń dẹ̀ láàmú ẹ̀kàn lé ní ajá láti lè bá a darí àwọn ẹran láti lè máa lẹ́ran burúkú sádìẹ̀ jìnà sí wọn jàbí mẹ́ta mẹ́rin márùn láti máa fi da àwọn ẹran àwọn ọmọ jàbí pólísì wọ́n máa mánu àwọn ẹran wọ́n máa máa wọn ó di méjì ẹ̀ẹ̀kẹta olèlè zari'i ajá tí èèyàn lò fún oko èèyàn téèyàn ti yẹ̀ láwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀ràndé àwambọ̀ mọ̀lẹ́kẹ́ jìbìrìlù dé ó láwọn èé wọlé tí ajá bá ń bẹ́ńbẹ́ àwọn àfáà wá ní sí àti àwọn ajá mẹ́tẹ̀ẹ̀ta náà ajá tá a fi ń dẹ̀dẹ̀ ètà fi ń sọ àwọn nǹkan ọ̀sìn ètà fi ń sọ oko èyí tí ó sì fi ń sọ oko náà òun náà tún ní mẹ́jẹ̀mú àmbọ̀ èyí tá ń sọ oko àwọn apá àfáà ní lọ́dọ̀ tàwọn táwọn gbọ́yé anábì sọ ajá mẹ́tẹ̀ẹ̀ta ní tòótọ́ ṣùgbọ́n tó bá kẹ wíwà mẹ̀lẹ́kà mẹ̀lẹ́kà ò ní àwọn ajá náà bá tó wà ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ kẹjì ni pé ń gbé pé sọ ibùn nùbú wa anábì náà lọ sọ wa wípé ṣé a rí gbogbo ẹni tí bá ti ń sinjá kì í rọ́ọ̀tù dédé òkè ewúdù méjì méjì ìrìwáyà kan wá pé òkè ewúdù kan hadith nìyẹn ó ní hadith ibnu um, baba sufiyan aṣánáì radiyallahu ta'ala nàrọ̀dọ̀ kìrọ́tù kan ló wá ń bí tiẹ̀ ṣùgbọ́n àdíjà bábìnrin umar kìrọ́tù ló jí tọ́yìn annabi sọ wípé ẹni tí dédé òkè wúwo ní ìjáde kúrò nù sẹ́ rẹ̀ níjojúmọ́ o lẹ́n tó jẹ́ pé nǹkan tí ń pa káàkiri inú igbó ni ìntánàbí bá fi sọ wípé kìrọ́tù òní ìdílọ́dọ̀ àwọn eléyìn náà màlẹ́kà ọ̀dọ̀dọ̀ àwọn màlẹ́kà ọmọ adébẹ̀wọ̀n ọ̀rọ̀ yìí sí ni ó súnmọ́ òtọ́jú nítorí pé ṣáàrù lọ yọ̀ǹda àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ó sì nídìí tó fi yọ̀ǹda ma májá káàkiri àní ọjà gbájá sínú ọkọ̀ jẹ́mọ́ inú òjò bójú sí ń rọ̀ yìí ara alẹ́ ẹjọ́ ń gbé ìyàwó lọ pẹ̀lú oyún oṣù mẹ́jọ àtàbọ̀ àtọmọ méjì nínú òjò alẹ́ àná wọ́n ní ẹjọ́ má bínú ajá mi ti wà lórí lórí chia ọkọ̀ ní o wọ́n gùn tí ẹ̀ náwọ́ sí ọ ta ni ọbàjá gbọ́nú ọkọ̀ ẹ̀tọ́ adama kílákílá sí ọ àmọ́ ajá lórí ìbéèrè wa wá wípé ajá ìjẹun kí ni ìlà tá a màlẹ́kà òfin wá súnmọ́ kí ni ìlà kí ni dì ah, àwọn àfáà ní ìdí ẹ̀pọ̀ o wọ́n ní ìdí àkọ́kọ́ jẹ́ àṣùrọ̀ sálám ànábì jí ó yé wa wípé minha minalikilat nínú àwọn ajá máa ká ní Agaga ajá olójú mẹ́rin ànábì ní ibi ẹbá ti rí ẹgbọ́rọ̀ fi lójú balẹ̀ pípa ni àtajá dúdú wọ́n sì torí pé wọ́n mọ́ èsù mọ́ lára wọ́n gbà wọlé bákan náà ìran kẹ́kẹ́ nú èsù ń bẹ́nú ẹ̀dá wọn gẹ́gbó se pẹ̀sẹ̀ mọ́látàdà wa wípé ẹlẹ́ẹ̀kejì listikhbafiha wastiqdariha nítorí pé ajá oúnjẹkújẹ ni ó mukúmu ni òdì méjì àwọn mẹ̀lẹ̀ká àti èsù sí rẹ̀ wọn ọ̀jọ́ rẹ̀ bákanáà mẹ̀lẹ̀ká àti tọ́jọmọ́ bí òórùn wọn ọ̀jọ́ rẹ̀ wàlítà alúkìyà bí nàjásà ó sì tún máa ń rò mọ́ ẹ̀gbin kọ́dà ibi tó ti sẹ̀gbin ó tún sún bẹ́ẹ̀ àwọn mẹ̀lẹ́kà wọ́n sì máa ń jìnà sí ń tọ́ba ní bá ṣe pẹ̀lẹ́gbin tọ́yì àwọn àfa àwọn apẹ́ méjì àwọn apá kan ní ajá tẹ̀ ń nàjásà rẹ̀ nàjásà tó àyìn òun gẹ́gẹ́ bó ṣe ríhun ẹ̀gbin ni kèé ṣe pé tó bá tó fara kan ẹ̀gbin ìlàtò nu ara wa tá a bá ti pàjá gangan lẹ́gbin àti pé tó bá ti fara kan wá a fọ ibẹ̀ bó fi kan aṣọ a fọ ibẹ̀ pẹ̀lú ọṣẹ ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n ọ̀rọ̀ mi ò ní wípé ajáhùn ohun gangan kọ́ lẹ̀gbin ibi ọba ti fara yí ẹ̀gbin tó bá fara yí a ẹ̀gbin láánú dànù tẹ́gbìn bá ń bẹ lára rẹ̀ tó bá fara yí àáfọ̀bẹ̀ tí ó bá sẹ́gbìn lára rẹ̀ kò ní ìdìkín pọ́blẹ́mù wọ́n ní ẹ̀yìn alákọ̀ọ́kọ́ kílẹ̀ rí wọ́n láwọn lẹ́rì wọ́n láwọn táwọn sọ wípé ẹ̀gbìn lajá ẹ̀rí àwọn wípé fanadọ́hà makanahu akọ̀dà máa ń bìyẹ́dì anábì mú omi ọwọ́ àgbẹ̀ sí àyè yẹ wọ́n ní ọgbọ̀n kan ẹni ibi tí rọ́wí ọ̀gbà wá o in táwà gan fẹ́ fi sẹ̀rí o ń lẹ́ fi sẹ̀rí hun àwọn tá a ní kèé sí ẹ̀gbin gangan lòun ó fi ẹ̀gbin yí ara òun náà ní tànàbí seun fanadọ̀ hamakana ànàbí wàá fún mi sí ààyè rẹ̀ bẹ́ẹ̀ sì ni nadihu ìzálàtù nàjásátì alimashkuki fi ha òun làá máa ṣe bẹ́ẹ̀ fún ibi tá a bá rò pé sẹ́gbin wà sí ọ̀sẹ́gbin ìlàmọ́ fomi wọn ẹ jẹ́ pé àníbí òkú ń wòrán wọ́n ní ó ti lè rìn lọ bí tí ó ti fara kẹ́gbẹ́ báwọn báyẹ̀ gbogbo àgbẹ̀ náà ni Jibril fi sá fún ẹsẹ́ fi omi wọ́n bẹ̀ nàbí fi omi wọ́n bẹ̀ ala kulli hal a sámà ní wípé ajá tó bá ti wà ní ilé kan màlíkà ò ní wọ́bẹ̀ ìbéèrè wá wá màlíkà ò gan lẹ́mí nǹkan pé ò ní wọ́bẹ̀ náà Jibril sọ̀rọ̀ ìnà àwa màlíkà láàrín ìdíkùnlù bẹ́ẹ̀ a ní wọlé kan fíìhì kẹlibùn tájábá ti wà mbẹ wàlà sọ̀rọ̀ àbí àwòrán bẹ́ẹ̀mbẹ́ kẹlib ajá tọ́yì iná màlẹ́kà wo apákà àfáà ní gbogbo màlẹ́kà pátá ni torí pé ẹni tí ń bá ní ń sọ̀rọ̀ yìí ọ̀sọ̀ tó clear iná ọ̀rọ̀ dára ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù ó ní wípé kìí ṣe gbogbo àmàlẹ̀ká o àmàlẹ̀ká wo wá ni Allah subhanahu wa ta'ala àmàlẹ̀ká rẹ̀ wọ́n pẹ̀ka ní ẹ̀dá ẹ̀dá àmàlẹ̀ká náà wọ̀ papọ̀ bẹ́ẹ̀dọ̀ àwọn ẹ̀ náà papọ̀ yìí kí lẹ̀ rí wa ọlọ́ni alhamdulillah fàtírì samawati wal ard ja'ilil malaikati rusulan uli ajniha mẹ́tìnà wàtúlátà wàrùbá amẹ̀lẹ̀ká àwọn èèyàn méjì ń bẹ́nu wọn àwọn èèyàn mẹ́ta ń bẹ́nu wọn àwọn èèyàn mẹ́rin ń bẹ́nu wọn márùn mẹ́fà in tó júbà lọ ń bẹ́nu wọn kọ́dà amẹ̀lẹ̀ká Jibril 600 yẹ lóní sí túnmíà janahin olùmọ̀ká Jibril ní níjọ́ tí ànábì sí rí ẹ̀ méjì níbi ìrírí ọ̀nà ìyẹ́ ń gbogbo tó kù nù ilé ayé níbi tó dúró sí kápò dúró báyìí gbogbo tó kù tí ayé parẹ́ síbi tó parí táyé parí síbi tó parí sí ọwọ́ àdàbí gbàtí àwọn ṣe fẹ́ǹsì láti ilẹ̀ kan òkè bẹ́ẹ̀ láti ilẹ̀ báyìí kan sánmà ó pin ayé sí méjì lẹ́ẹ̀kan náà ẹ̀dá kan nu o nínú ẹ̀dọ̀ ọlọ́run wọ́n lọ́n fẹ́ fi àjẹyìn wá ń wẹ́yìn àwọn màláíkà wo ni kakọ̀kọ̀ gbogbo ọmọ bí ara máa pàtá èyí ló ní màláíkà mẹ́rin gbogbo wa la ní màláíkà mẹ́rin kí ni mẹ́rẹ̀ẹ̀rin níbo ní ẹ̀sí wa ìkan bẹ lọ́wọ́ ọ̀tún wa ìkan bẹ lọ́wọ́ òsì wa kí ni eléyìí ṣe eléyìí nkọ́sẹ́ eré eléyìí nkọ́sẹ́ aburú àtúwá ní ẹ̀sìrà méjì ìkan wà wájú ìkan wà lẹ́yìn kí làwọn ń ṣe wọ́n ń sọ wa níbi àwọn èso àtàwọn ẹ̀ kó má fàbúrú sí wa kílẹ̀ rí wa lahu mu'aqibatun min bayni yadayhi wa min khalfi yahfazunahu min amrillah àwọn ètí mẹ́wájú sí ẹ wá rí ṣèitán tá a fi ń sọ pé ẹ mọ́ sóògùn ẹ mọ́ gbẹ̀bọ̀ ẹ mọ́ sàwọ̀ ẹ mọ́ sọ̀gbọ́n tá à ń sọ yìí in tó jẹ́ àmọ́ sọ́bẹ̀ ni wípé tí Jésù bá ti wá orí ejò wọ́n ní kọlọ mú iga tọba se ń dàjí kó bù ní sásùn ó mórí ejò mọ́ wọ́n bá dáwọ́rán wọ́n ní ìlàwó fi bá sọ̀sẹ̀ tí è máa wẹ̀ torí pé tóòrùn ìbá ti wà lára rẹ̀ mọ̀lẹ́kà ti bẹ́wájú àtẹ̀tí bẹ̀lẹ́yìn wọ́n jìnà sí kí ni ẹ̀rí wa ó ń sọ ọlọ́run ni mọ̀nà ákẹ́rẹ́ mi á fúùmù fúùmù àlùbọ́sà ayú àtàwọn nǹkan tó bá lè máa rùn lẹ́nu èèyàn àrùbí ilẹ̀ ń bá ti jẹ́ kọ́ mọ̀ wà bá kírun mọ́sálásí o ìwọ tó bá mọ̀ pé ń tọ́ ọjẹ́ tọ́ ọba ti sẹ́nu báyìí òórùn tí ó mọ̀ jáde ń bẹ̀ òórùn tí ó korò ni mọ́ wà mọ́sálásí fa innal malaikata tata'adha mimma yata'adha minhu banu adam tọ́rọ àmàlẹ́ká náà in tí bá máa ní ilá ìmọ̀ ní àná ìlà àmàlẹ́ká wọ́n sà táìmù tí wọ́n bá sáwọn ilé yóò wà kò tó bẹ́ẹ̀ àwọn màláíkà yẹn ìntọ́nà àtànàbì bá ti júwe wa síta bá ti ń ṣe wọ́n mọ̀ wà pẹ̀lú wa lọ́tún lọ́sì ìlọ́bàtà bá gbé jẹkalẹ̀ wò lè fi pọ́ìsì sí èsù orí ààrí kò tó bẹ́ẹ̀ bí ọ̀nà ah wọ́n mọ̀ ìrìn sìgìrì sẹ́nìkan o sìgìrì tó wá padà ìlọ ìntorí na wípé làwọn mú akíbátù mi bẹ́ ní ẹ̀rẹ́ àwọn mẹ̀lẹ́kà ń bẹ níwájú mi wọ́n ń bẹ lẹ́yìn mi yá fún mi náà amúrí ńlá la mọ̀ sọ pẹ̀lẹ́sẹ̀ ọlọ́run ọba bá a bá sùn náà wọ́n mọ̀ sọ wa tá a bá tún lọ wọ́n mọ̀ sọ wa bá ń dá lọ láàrin igbó wọ́n mọ̀ sọ wa òun náà ni tọ́pọ̀ tó kété yẹn bá ń dá lọ láàrin igbó kò sí nǹkan kan tẹ́sù fẹ́ ṣe tí ó bá ti jẹ́ wípé àwọn mẹ̀lẹ́kà èèyàn fi ìṣekúṣe lé wọn kí ìṣekúṣe máa mutí wọ́n họ̀ fóńtọ̀ ògùn a máa jẹ́ pọ̀ láàrọ̀ kò sí ní jẹ́ kò sí nẹ́tíwọ́ọ̀kì tọ́lọ́n lára rẹ̀ nẹ́kúrẹ́tù níbẹ̀ lára rẹ̀ bí ẹ̀ bá sì mu sìgá ògùn ọ̀jẹ̀ lára rẹ̀ ká pé irọ́ la bá ń pa kọ́ lọ àdúgbò wọn kọ́ sọ pé ká dáa fáwọn àjẹ́ ẹ̀bẹ̀ àwọn ó sì sọ ní tíá a sì mú jẹ ẹ̀yìn àjò níyàn orí yín ọ̀sán tí ó gbà tó ń bá tó bẹ̀ kó wọn lọ sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bá mu sìgá kọ́ sọ bẹ́ẹ̀ tí ẹ̀ bá gbó ògùn ọ̀jẹ̀ lára rẹ̀ gidi ìdí ni pé gbogbo àmàlẹ́kẹ́ tó lọ́n fi sọ yìí sí wọ́n lọ sẹ́wọ́n lọ́dọ̀ ọlọ́run tó fi fi ẹ́ sọ fúnra ẹ̀ lórí ẹ̀dànù fúnra rẹ̀ lórí ẹ̀dànù ọmọ ìyá kàájọ ń sọ̀rọ̀ kìí ṣe ọjọ́ tọ́pẹ́ lónìí ọsọ́sọ́ àwọn ọ̀rọ̀ kan sọ́rọ̀ ó wọ́n ni à ah, afáyíwọ́n gbá ọlọ́rẹ̀ wọ́n ti dèrè èkó ò sí ìbádàn mẹ́ta kí ló dẹ́nu àwọn arádùgbò ní àlé wọn kí wọ́n sá onílé tí wọ́n kọ́nà tí wọ́n fi rẹ́ǹtì mẹ́rẹ́ǹtì wọn gangan aná ni à ń pa wọn bá wọn ń tù kí ìyàwó fi bíwẹ́rẹ́ ìyàwó sí bíwẹ́rẹ́ ń tòótọ́ ó ní àṣẹ àfa àwọn ń sọ ọkọ ìyàwó gbogbo bí ṣe ń lọ rí ibi ọmọ rẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn kùlé àfa àsápàdọ̀ lọ wú padà àṣẹ́ni ń jọgbọ́n yọjú wò gbé jù nú yọ́ lọ́ máa jó máwọn nǹkan mi bí àbọ̀dọ́mọ́ sí múnu wọ́n Onye ẹ̀sà nna tí èsì kéèké àti gbogbo àti agbọn aláńlọ́ọ̀dù ní ẹ̀sà lè pé bọ̀t arápá àwọn agent ń lọ kówó lé fún lẹ́kọ̀ ọ̀rọ̀ àárọ̀ inú ẹnìkan wọ́n ẹ̀sà jẹ́ fún wọ́n gbogbo ti la ní ọmọ sọ o ìwọ tó bá ti ràn ràn èmi orí mo ti ń sọ bí torí wípé èmi àtàn tọ́lọ̀ ní wọ́n máa sọ mi ọ̀rẹ́ ni á ń yé gbogbo ní músíkà ń yé sí àfáàfò gbogbo lọ́sẹ́ ọba ń gúnmọ̀ ṣẹ̀tọ́nà jim tá a bá wá ń wí fẹ́ni kọ̀ọ̀kan iná in tí ẹ gbélé ọlọ́ sọ ọmọ in tí ẹ kó bẹ̀ èmi mọ́ lọ sí ipa mi nígbà wà kéékèèké tá n kéwú lọ́dọ̀ àfáà wa tí ẹ fi báyàn sàgbómù ń jọ bàbá ń dé ó tún bá gbádà ní mú nǹkan nípa àfáà ah, sógì ikú nínú ọ̀bá ń dùn musa ọgbà ṣe àwọn àlàmà kókèrè ìjọ bí iṣẹ́ mú un léwo mọ̀ sápò mẹ́ni iná kéèyàn ọmọ mú mi omi nígbò mọ̀lẹ́kọ́ ní ọ fún ọ mọ̀lẹ́kọ́ bàṣá jẹ́mọ́ ẹn tí agbára rẹ̀ bá ti kó nù dùá ìpín ọlọ́run ó ti lẹ amẹ̀lẹ́ká wọ́n mọ̀ amọ̀lẹ́kẹ́ wọn wá ní wọ́n sọ yìí àti ní mẹ́rin jẹ̀mọ́à amẹ́rẹ̀rin lẹ́yìn tẹ̀ntí ọmọ ànàbí adama tó lè fi ìṣe sí ara rẹ̀ lé dànù kúrò lọ́dọ̀ rẹ̀ àwọn méjì kan bẹ kọ́dà ọba àmọ́ yínú sọ́kàwé lẹ́yìn wọn àpò àwọn àyùn èmọ̀tọ́lọ́n tó ṣe sára tiẹn wọn èéfíyàn lẹ́ àfijọ́ ọba tó kú onítọwọ́ ọ̀tún àdìtọwọ́ òsì ẹnìkan ò sì lágbára lórí wọn janaza kan ṣẹlẹ̀ bàdẹ̀ ṣéwù alẹ́ tó kú ìfẹ́ dákọ̀ ṣéwù yẹn wọ́n ti wá sí ṣéwù tán ẹnìkan wá dìde pé kó tó pọ́n kálukú ọmọ lọ kí a mú tẹ́sùbà wà jáde astakura lọ́gọ́gọ́rọ̀ ọ̀rùn ababakọ́rùn dákùnkọ́ bá ìkẹ́kẹ́ ìdẹ́nu ọmọdé nígbà ká tí bá ní kàkọ́ bá fàtẹ̀sùbà jáde máa fi tẹ̀túbà yẹn nà ní gbogbo tí gbogbo ìlú ògùn kẹ́dìkẹ́dì kí lọ́nà bá ìpẹ́ náà tí ìbá lọ́gbọ́n bá ìfarapamọ́ kí lọ́nà bá ìpẹ́ ọdún yìí lọ di ọgbọ̀n ọdún mo jí ilẹ̀ bàbá jọ́nà lọ́rùn bàbá bẹ́ẹ̀ ni jáde láti inú yàrá báyìí ni mo pàdé onídàájí jọ́nà bàbá wa ń sọ fún mi wípé o kú oríire ìwọ náà sì là kọ̀kọ́ ẹ̀dà tí kọ̀kọ́ jírí ẹ̀rí ẹ̀rẹ́ ni tó báyìí rí bàbá ní ìgbọ́dọ̀ mẹ́rin ìdùnnú pọ̀ lónìí bí mo ṣe ń bọ̀ láti inú léun iṣẹ́ ńlá kan mo ṣe tẹ́lẹ̀ àríkà kílẹ̀ ṣe ó ní ní ìsìn ní ìsìn ni mo sáàkì màlẹ́kà èyí tí bẹ̀lọ́wọ́ sì ti ń kọsẹ́ ẹbí mo wá ní bí mo sáàkì ọba bú ẹkún ní pé ọba tèmi àtà ah, kí ni mọ̀ ṣe kí báyìí ọ̀nà ìgbà ní ẹsọ́ ọ̀rọ̀ tí ẹ̀ṣẹ̀ sùúrù náà lọ́jọ́ ìkejì rẹ̀ kọjọ́ máa kọsẹ́ rẹ̀ gbogbo ń tábàṣe máa kọ́ dáadáa ní kọ́ máa jẹ́ bàbá tó wá jẹ́ pé kò sí tí ó ṣe bọ́sẹ̀ ìdá bọ́jọ́ lọ́sàn-án àwẹ̀ bí mọ́bí olóbìnrin sùn in tí wọ́n máa ni pé ń sún mọ́lọ́ lẹ́wà ni

gbogbo ìta ń ṣe yìí bó ṣe mi mo gún ní ìṣẹ́ bá ti gbé mi ní òṣàrẹ́ mi ẹ̀ padà rí dẹ́lò mi náà kú bá padà rẹ̀ ọ̀nà yọ wà á kùkù bó ló ṣe bọ́lọ̀ lò ìhàyìn wàláhì wàlá à ń sọ pé ń tọ́lọ̀ àǹtánẹ́bì ń sọ fún wa kọjọ́ kọ́mọ̀ fara ni àwa náà kọ́mọ̀ fara ni ẹ̀yin náà wà lẹ́yìn tá ń ṣe ń bínú láti wà mọ́sálásí wọ́n yanjú ọ̀rọ̀ lọ́rùn náà ìmáàmù ní ẹdúró náà ah, kí ni gbogbo wàhálà tẹ́tẹ́ wà kó wa ní ẹ̀ kí ni kàwà nàbí sọ pé ah bá bá fi tọ́lọ́gbà níbi gẹ̀ẹ́sẹ̀ sáàrì mẹ́sàlásì ìkọ́ ni gbogbo jẹ̀mọ́ ní eh, èwo ni mọ́mù tó sọ yìí ah orí mi ọlọ́ọ̀ ní ilẹ̀ ẹbọ́ tí mẹ́rú ìmọ́mù bá ń fọ́ kórí ara rẹ̀ níbàdàn wà náà ni ó wàláì kò rí bẹ́ẹ̀ mi à ń pariwo fún akálẹ̀ màkòǹkálukú ní ìsẹ̀rẹ̀ wàláhì wàlá bcbn tọ́ba lóun yáyàn lówó pé kò tún wá sẹ́lẹ̀ ń bẹ̀ ọwọ́ ajẹ́ ten trillion béèyàn bá ń sin ajá ńlé yóò ṣòfò kẹ́yìn bẹ́ẹ̀ ni kì í sẹ́pẹ̀ kí lè rí wa àwa ń bọ̀ àti mẹ̀lẹ̀ká mẹ́rẹ̀ẹ̀rin tọwọ́ ti wájú ti tẹ̀yìn iṣẹ́ kí ní ń ṣe wọ́n ń sọ wa kò sí tí ó ṣe wá láti wájú kò sí tí ó ṣe alátẹ̀yìn ọlọ́run ti parí sẹ́sára àwọn eléyìn kò sí ìkàkẹ́ tó ní ẹ́lá wọ́n ma kọ́ wọ́n ma kọ́ wọ́n ma kọ́ ráwọn mẹ̀lẹ́kẹ́ wà ní jùbìrìlù ń sọ oní ẹni mẹ̀lá ikẹtùn yẹtùfúnà bí sọ́lá àwọn kan bẹ iṣẹ́ tàn máa ṣe pé wọ́n ma káàkiri gbogbo olé kí wọ́n ma ṣe ìbùkún ọlọ́run wọ́n ma fán bẹ wàtẹ̀brík wọ́n ma sọ pé àlùbáríkà ọlọ́run kọ́ wọnú lé wọ́n ma sọ bẹ́ẹ̀ wọ́n ma wọnú léhun rabaka kọ́ ma wọnú lé ah, pálọ̀ wọn rè kọ́ ma tù kí dáadáa ọmọ sọ̀rọ̀ ẹ̀mẹ́ yàrá wọn rè wọ́n ma sùn kọrun gbogbo dáadáa tí ma ṣe ń bẹ̀ gbogbo tó ma jáde bẹ̀ nu ọmọ kọ́ ma jẹ́ ma baríkà wọ́n ma sọ báwọn kí tó ni wà káfíl àdá àti ṣèyàpín wọ́n tún ma sọ wípé èṣù kankan kọ́ ma sùnmọ́lẹ̀ yìí o èṣù ní wọlé ilé àwọn ẹni ọlọ́ni ilé àwọn ọ̀rẹ́ ọlọ́ni wọ́n ma sọ bẹ́ẹ̀ àwọn màlẹ́kà àsàsì tí ń ràn ajá ni o jẹ́mọ́ sọ wá bàbá wọn sọ pé in ti ń da yéèyàn rú ajá ni ìtúnáwó lájà lórí ni o ṣùgbọ́n wọn ò ní gbà lórí kí n problem ànàbí gan-an kí n problem rẹ̀ so ó bá bẹ́ẹ̀ nìkan mo fi ń bọ́ ni when I was in England ẹ mọ̀ wọ́n tẹ́ mọ̀ sí tẹ́gbà ayé yìí ò lè dáa kẹ́kẹ́ ní problem tẹ́ ní kò lè jájá kò lè jájá ṣe rí màmá mi láti kékeré ní ẹ ti sọ fún mi pé mo lórí ọ̀tá àrí àwọn àjẹ́dẹ́dẹ̀ bí mi sí ajẹ́ ìwò ni ẹbí ọ̀sá àrin wọn nǹkan ọ̀tọ̀ ní tí ọmọ ṣẹlẹ̀ sí ọ̀tọ̀ ní tí ọmọ sọ àwa ń ni ajé òní àwọn Allah tó àdíjọ́ mẹ́jọ orí bí náà láti ti gbé àwà bọ́ àbí èsèrè tí kọ́tì bá ní àwòrán kọ́ tọ́bọ́jẹ́ pàwòrán àtẹ́ẹ̀lẹ̀ ní kọ́ kápá ànàsá ni gbogbo ẹ̀ láwà sálàyé tẹ̀tìkánà tẹ̀tìkánà bí áwọn mìíràn rahman kánà fílẹ̀ mọ̀rọ̀ kìí ya àmbẹ̀lọ́n kọjọ́ kó jẹ́ wà mìíràn tí kó tọ́ bá gbọ́rọ̀ rẹ̀ èyí tí ó yọ nújú bẹ̀ ò ní ọ̀rọ̀ wà lọ́rùn láti máa tẹ̀lé kó lù àfún yọnu rẹ̀ kọ́mọ̀jì alẹ́ àwọn tó fi sọ wa láì sanwó ọdẹ wọn kọ́mọ̀jì àfọwọ́ ara wa lé àdánù kọ́sàánú wa o لا حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله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 فقال يا بني إنها أي مظلمة إن تكم مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله مع ما قلت أو كثرت يخرجها الرحمن يوم القيامة ولو كانت في جوف الصخرة ولو كان تحت الأرض ولو كان في أخفى المكان في السماء فإن الله سبحانه وتعالى يخرجه يوم يحاسب جميع جميع العباد على أعمالهم يا بني وهكذا بدأ لقمان يعظ ويوصي ابنه ومن ذلك قال أهل العلم المستعمل معهم الذل هم خمسة أقسام فالقسم الأول رب العزة قد بينا ما في الدنيا في هذه النقطة في الخطبة الماضية وكذلك هوى الإنسان أما اليوم نستأنف هذه الخطبة من أسلاف الإنسان فالإنسان يعامل أسلافه بالظلم وذلك يكون بترك وصاياهم وكذلك بعدم الدعاء لهم ورئيس أسلافنا هو رسول الله صلى الله عليه وسلم فإن رسول الله صلى الله عليه وسلم بعث إلينا رحمة وأوصانا بوصايا عديدة ومن وصايا رسول الله صلى الله عليه وسلم ألا نقتني كلبا غير كلب صيد أو زرع أو ماشية فإن رسول الله صلى الله عليه وسلم قد أعلمنا أن من اقتنى قلبا ينقص من أجره في كل يوم قيراط وفي رواية قيراطان ومن ذلكم ما جاء في الصحيح إذا من مسلم رحمه الله تعالى من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وعضاها أن رسول الله صلى الله عليه وسلم واعده جبريل أي واعد رسول الله صلى الله عليه وسلم جبريل في ساعة يأتيه فيها فجاءت هذه الساعة فلم يأته وفي يد عصا فألقاها من يده ثم قال رسول الله صلى الله عليه وسلم ما يخلف الله وعده ولا رسله ثم التفت رسول الله صلى الله عليه وسلم فإذا جروا كلب تحت سريره فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة متى دول هذا الكلب ها هنا قلت يا رسول الله والله ما دريت فأمر به فأخرج فأخذ ماء بيده فنضح مكانه ثم جاء جبريل فقال رسول الله صلى الله عليه وسلم يا جبريل قد كنت وعدتني أن تأتيني ولم فجلست لك ولم تأتني فقال له جبريل إنا منعني الكلب الذي في بيتك إنا لا ندخل بيتا فيه كلب ولا صورة بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم قد أمر بإخراج جل جروي كلب كان تات سريره كان تحت فسطاط بيته فلما أمر به الله صلى الله عليه وسلم دخل جبريل ثم أعلم رسول الله صلى الله عليه وسلم جبريل بأنهم معشر الملائكة كانوا لا يدخلون بيتا فيه كلب ولا سورة ومن هنا بين أهل العلم أن من اقتنى كلبا ينقص من أجره في كل يوم قيراطان جاء هذا في الصحيح عندما البخاري من حديث أبلا بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما وكان رسول الله صلى الله عليه وسلم استثنى من أنواع الكلاب كلاب ماشية أو كلابا استثنى كلبا اتخذ للماشية أو لحمايتها وللزرع وللصيد لذلك قال من حديث ابن عباس من اقتنع كلما ينقص من أجره أو نقص من أجره كل يوم قيراطان إلا ضاريا أو كلب ماشيا الحديث أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم لما فعل هذا انتبه بأن الخطأ من عنده بقوله ما يخلف الله وعده ولا رسله لذلك كان رسول الله صلى الله عليه وسلم ينهى من كان معه رائحة أو في فمه رائحة مستكرهة مستخبثة أن يترك وأن يعزل مصلانا جاء هذا في الصحيح أيضا أن من أكل من هذه الشجرة شرف الثوم لا يأتي مصلانا فقال رسول الله صلى الله عليه وسلم في علة ذلك فإن الملائكة تتأذى مما يتأذى منه بنو آدم لكل إنسان ملكان ولكل إنسان ملكان واحد أمامه والثاني خلفه وكذلك ملكان آخران واحد بيمينه وواحد بشماله قال الله تعالى ما يلفظ من قول إلا لدي رقيب أتيب وقال سبحانه وتعالى في سورة الرعد له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله قال آل العلم إن الملائكة أنواع وكذلك منهم من جعل الله سبحانه وتعالى له جناحين وأكثر من ذلك حتى إن جبريل رأى رسول الله صلى الله عليه وسلم مرتين على صورته الأصلية وله ستمائة جناح وكان رسول الله صلى الله عليه وسلم ينهى أحدنا أن يأكل ما في رائها مستكرى فإذا أكله لا بد له أن يمكث في بيته حتى لا تتأذى منه الملائكة وكذلك لا يتأذى منه بنو آدم فهذه العلة وسناتي بعلل كثيرة في هذه المسألة في الجمعة القادمة إن كان في الأمر بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسم المسلمين اللهم ربنا عز لسمع والمسلمين اللهم ربنا عز لسمع والمسلمين ودمر أعداءك داء الدين من اليهود والنصارى والكفر الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا أحسن عددا واقتل بددا ولا تبق من أحدا اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهله فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا اجعلنا في سلك من أحببت فإنك إذا أحببت عبدا غفرت ذنبه وإن كان عظيما وقبلت عمله وإن كان يسيرا يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا